أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run tó tó pé kí a péjọ ní àsìkò yìí kọlọ́nkọ́ gbà ní ìbádà fún wa òní ni ọjọ́ kọkànlé ní ogún nínú àwẹ̀ Ramadan 1447 lẹ́yìn hijira nabi wa sallallahu alaihi wasallam lánàá náà ni a sọ̀rọ̀ nípa Laylatul Qadr a sọ ìtumọ̀ kọ́dùrù yẹn ó túmọ̀ sí òru abiyì òru tọ́lọ̀mọ́ kíkádàrà ọdún kan fún àwọn màláíkà òru tó yẹ pé ilẹ̀ ó fún mọ́ àwọn màláíkà ń parí pé wọ́n pọ̀ ní orí ilẹ̀ ilẹ̀ kò fẹ́ ní sí àyè tí yóò ṣẹ́kù lórí ilẹ̀ wọn tí ò ní sáwọn màláíkà ń bẹ ẹgbà náà láwọ láti ń bẹ fún látara súrátù tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ nítorí Lailatul Qadr tí í ṣe súrátù Qadr àyà márùn tọ́wà ń bẹ ọlọ́run fi sọ̀rọ̀ ń pa Lailatul Qadr ni lẹ́gbà náà la ṣe àyẹ̀wò súrátù Dukhan àyà ìkẹta àti kẹrin tọ́lọ̀bà àríkẹ́lá fi sọ̀rọ̀ tó sọ fún wa nípa ọlá tí ń bẹ fún Laylatul Qadr kọ́lọ̀n kó fi wá ṣe kòǹgẹ́ rẹ̀ láti ṣe ìbádà ń bẹ àìsọ wípé pípé gbígbà táwọn màláíkà ń gba ọ̀rọ̀ nípa kádàrà ọmọ èdè ènìyàn láàrin ọdún kan so kò túnmọ̀ wípé kádàrà àtàkọ́kọ́ tọ́lọ̀ ti kọ síwájú kó tó dá sánmà àtilẹ̀ ní 50 years kó tó di pé ó dá sánmà àtilẹ̀ kìí pé yẹn wá jẹ́ tí ó padà o ní ìbámu sí tó o náà ni tí àwọn màláíkà ń gbà so a sì sọ orígun tí ń bẹ fún kádàrá mẹ́rẹ̀ẹ̀rin àkọ́kọ́ ni ìmọ̀ ọlọ́run gbogbo nǹkan ẹ̀kejì ni èrò rẹ̀ gbogbo nǹkan ẹ̀kẹta ni àkọọ́lẹ̀ tọ́lọ́run ṣe fún gbogbo nǹkan nígbà tó ti dá kálámù sì sílákọọ́lẹ̀ sínú lẹ́yìn náà ni ìkẹrin kí nǹkan ẹmọ́ ṣẹlẹ̀ ní ìbàmù sí bọ́lọ̀ ọba bó ṣe kọ́ kalẹ̀ àṣọpẹ́ ọlọ́run ọba ni gbogbo sẹ́tà ń ṣe tí ó fi jẹ́ pé yọ́wọ́ àmọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ níbàmù sí tó ti kọ sílẹ̀ years kèése 50 years 50,000 years tí wájú kọ́lọ̀ tó dásánà àtìlẹ̀ kó sànú àdísà níbi sallallahu alaihi sọ́rọ̀ muslim lẹ́yìn ìgbà náà kádàrà ẹlẹ́ẹ̀kejì o náà ni ìgbà tí a bá wà nínú yàwátá àti pé oṣù mẹ́rin ní ìbámu síta lákọ̀ọ́kọ́ ni so ẹlẹ́ẹ̀kẹta o náà ni kádàrà àti ìjọ Lailatul Qadr ní ìbámu sí méjèèjì tó ti ṣáájú bẹ́ẹ̀ náà ni kádàrà àti olójoojúmọ́ so ní ìbámu sí mẹ́tẹ̀ẹ̀ta tó ti ṣáájú náà ni àìsọ pé bí àdíṣe wá ipé ta bá gbìyànjú ta kírun dáadáa ta yẹn náfíà nínú Ramadan ọlọ́run sàmójúkò ẹ̀ṣẹ̀ wa tó ti ṣáájú bẹ́ẹ̀ náà ni ọ wá lórí pé ta bá dìde fún lè látòrò kọ́dìrì náà tọ́lọ̀n fi àṣekò ń gẹ́ rẹ̀ so a ní ọlọ́ọ̀bà àríkẹ́lá ní òun sàfójúkò gbogbo ese tó ti ṣáájú fún wa ibẹ̀ ni adúó sí àwọn afẹ́bẹ̀ lórí wípé sílẹ̀ Lailatul Qadr sí ẹ̀sà àlúmọ̀nsí ọlọ́run ní sallallahu alaihi wasallam àbíkẹ́ ìsẹ̀ ẹ̀sà àlúmọ̀nsí ọlọ́run àwọn kanú àwọn àfà wọ́n sọ wípé kìí ṣe ẹ̀sà fún àlúmọ̀nsí ọlọ́run yẹn ni pé lè láti kọ́ ní ti wà sáájú gan síwájú kí àníbìsọ̀ sálàmù tó dé ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ọlẹ̀ èyí tó súnmọ́ náà ní wípé lè látọ̀rọ̀ kọ́dé ọjẹ́ ẹ̀sà fún àwọn àlúmọ̀ sí ọlọ́run sallallahu alaihi ànàfíyà màlìkíyà ṣàfíyà àti hànábílà

iná ni Ramadan tí túmọ̀ sí pé àwọn àlímọ̀ ń ṣe ọlọ́run àwa náà la ní àgbọ́ pé àwọn kan wọ́n gbà Ramadan ṣáájú wa àwọn náà là ń gbà àwọn náà ni ọlọ́run fi oṣù náà sínú oṣù táwọn fi lọ́run lẹ́yìn ìgbà náà ọ̀rọ̀ wá bó ti ẹ̀yẹ pé ọ̀rọ̀ yẹn lẹ nínú balagati Imam Malik tọ́wà nù wọ́pọ̀ tí ma sọ wípé ẹn tó fọkànbalẹ̀ sọ fún mi ó jì sí ọlọ́run sọ báyìí sallallahu alaihi wasallam ṣùgbọ́n torí àpẹ́ àwọn onímọ̀ wọn ò ní gbà àfikọ́ sọ ẹni tó sọ fún tí ọba ti ẹni tó sọ fún wọ́n sọ pá di tó mọ ọlẹ̀ so n tọ́wà nú rẹ̀ o náà ni pé òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó rí pé ẹ̀mí tọ́lọ́run fún àwọn àlùmọ̀ ohun tó kúrú ni àdísì mí sí wà tọ́wà sahih tọ́fẹsẹ̀ nílẹ̀ tó ní àmárù ummati na sittina wa sab'in wa qalilun man lifespan àwọn àlúmọ̀ mi ìsẹ̀mí tí wọ́n mọ̀ lò lórí yẹ̀pẹ̀ ọjọ́ orí wọn láàrin 60 sí 70 ni yóò kéré nú ẹni tí ọmọ kọjá rẹ̀ àwọn tó bá ń kọjá 60 70 yẹn yóò ní ó kéré ọ̀pọ̀lọpọ̀ ó ti lọ láàrin 60 sí 70 so tí túnmọ̀ sí pé àdísì yẹn òun sọ ń pa ọmọ ànẹ́bìsàsílàm tó jẹ́ ọmọ àdáwà ni àbí ìstìjábà ni o yálẹ̀ ń tọ́jẹ́ pé rẹ̀ ni àbẹ́ni tí ọ̀jẹ́ pé rẹ̀ ni o bàtánù sọ̀sáàrùn ti dé ìsẹ̀mí ti dínkù sí bí wọ́n ń lò tẹ́lẹ̀ so ńgbà tọ́lọ́n wá ti rí pé tó jẹ́ ọlọ́run sọ̀sáàrùn wá ti rí pé ẹ̀mí àwọn àlúmọ̀ òun kò ní mọ́ gùn pọ̀ ọwá ń sojú kòkòrò yìí pé kọjẹ́ páwà náà mọ níṣẹ́ tí ó mọ dé ògóngó orú tàwọn tó ti lọ mẹ́mìíwọ̀ bá ti ẹ̀gùn tọ́lọ́n bá fún wa fi àgbáríkà sáwọn ṣẹ́ta bá ṣe so yóò bí ti ti wọn so ọlọ́wọ̀n bá alìkẹ́ ọláwà fún ní Laylatul Qadr so ìpẹ́kọ́ jẹ́ òru tí a máa fi sin lọ́n tó ṣe pé yọ́ máa lóore ju ẹgbẹ̀rún oṣù lọ yẹn ọdún mẹ́tàlé ní ọgọ́rin àti oṣù mẹ́rin 83,000 sorry 83 years 4 months pẹ̀lú ilé láti mọ̀ pé Lailatul Qadr nínú ẹ̀sà àwọn àlúmọ̀ ń ṣe Ọlọ́run ni nípa sísọ òru rẹ̀ jí ìyẹn ni pé ká sin lọ́n ní òru yẹn àkọ́kọ́ kọ́ wà nú òru Ramadan tí àdísì sí wà nú sọ̀yí Bukhari àti Muslim àdísì tó fẹsẹ̀ rí lẹ́ni ipé man qama ramadana imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbihi yóò tọ́wá dìdò odó fọ́lọ́n tó kírun nínú Ramadan lẹ́yìn tó ṣe yí pé ó ní ìgbàgbọ́ òdodo sọ́lọ́n tí sì ń wá ẹ̀san rí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá àlékẹ́lá yóò sàmójúkò ogun tó ti sáájú nú ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò sàmójúkò ẹ̀ lẹ́yìn ìgbà náà ẹ̀san tún wá wá nígbàtà ti mọ̀ Ramadan pé yọ́nyọ kọjẹ́ 30 days àbí kọjẹ́ 29 days ẹ̀sà tún wá wá nínú 29 days or 30 days yẹn ẹ̀sà ń wá dúó lórí mẹ́wàá tọ́kàn ọ̀rọ̀ wá nù sọ́rí Bukhari àti Muslim títúmọ̀ pé àdíz ọ̀fẹ́sẹ̀ nílẹ̀ ni látọ̀dọ̀ Aisha kọlọ̀nkọ́ yọ́n sí oníkàánà nàbí sallallahu alaihi wasallam idha dakhala mizar ṣadda mi zaratan wa áhìyà lẹ́yìnláhù wa ikọ̀dọ̀ ààlà onígbàtí mẹ́wàá àkànyìn tó bá dé òjíṣẹ́ ọlọ́nsà sálàm aṣọ ọlọ́dì rẹ̀ yóò tún so dáadáa aṣọ ọlọ́dì yẹn nígbà yẹn ń lò dípò ṣòkòtò ìlàwọn India máa ń ṣe ń sìn àtàwọn Pakistan àtàwọn Afghanistan so àtàwọn bangali so àwọn náà ń ṣe tẹ́gbùn oró ìròyìn wọ́n wà wọ ẹ̀wù sókè so lọ́dọ̀ ti wa obìnrin máa ń ró ìrò tí ní pátán wọn ń dè tí wọ́n ń ro bẹ́ẹ̀ náà wọ́n ń náà wọ́n dẹ̀ ń rò ní wọ́n dẹ̀ ń Malaysia náà kódà àwọn ọba wọn wọ́n lò jáde nínú aṣọ àṣà wọn wọ́n lọ mọ́dì ó sì so bí aṣọ sí máa ń wọ́n síra wọn bẹ́ẹ̀ náà lò náà sí wọ́n síra wọn ẹ̀ ń ta fẹ́ lò mẹ́ ni pé ṣádà zarahu aṣọ ìlọ́dì rẹ̀ yóò tún dè dáadáa yẹn pé yóò takété sóbìn so yóò mọ̀ra sí bàdà wà áhìyà lẹ́yìnláhù yóò sì máa sọ òru yẹn jí yẹn pé ọmọ fi yẹn fìlà fọ́lọ́n kòmí kí ò ní sùn bẹ́ẹ̀ tọ́wá ní bùkátà sọ̀rùn wà áìkọ́dà áhìlá yóò jí àwọn ará ilé rẹ̀ so lásìkò tí èyàn bá ń ṣe ìtìkáàf ọ̀pọ̀lọpọ̀ oorun ọ̀sán lèyàn máa ń fi sí so dídarun mọ́jú kí ka Kùránì yẹn náfílà èyàn ò fi sí ọ̀pọ̀lọpọ̀ òru ní alẹ́ mọ́jú so ìyẹn tó bá wá sùn ní ọ̀sán tó sùn lóru yẹn ó wà fi ọ̀sán ó fi dípò rẹ̀ kò mí ìgbé sàsùn kú yóò bẹ̀ tí gbogbo ń tó bá fẹ́ ṣe ó program ara rẹ̀ pé ó lo òru fún ìbádà ju ọ̀sán lọ torí kò lè ṣe kò ń gẹ́ ṣíṣe ọ̀pọ̀lọpọ̀ ìbádà ní inú Laylatul Qadr lẹ́yìn eléyìí hadith tó wá nù sọ Bukhari àti Muslim bákanáà látọ̀dọ̀ Aisha radiyallahu anha ó sọ yí pé káàna Rasulullahi sallallahu alaihi wasallam yujawiru ويقول تحروا ليلة القدر ليلة القدر في العشر الأواخر من رمضان ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam a máa lọ sin lọ́run nílé ọlọ́run ní Mẹ́kà ní Kaaba ní mẹ́wàá àkáyìn tó ṣe wípé yọ́wà máa sọ wípé ẹ máa fojú fínlẹ̀ sí Laylatul Qadr òru abí yẹn fẹ̀lẹ̀ aṣíril àwáhìr ní èyí tó kàn mẹ́wàá tó kàn mẹ́wàá wọn lè já sí mẹ́sàn ó nígbàtí Ramadan wà pé táàtì mọ̀ so nínú Ramadan gbogbo àwọn ilé kò sí ìyapa inú bẹ̀ láàrin àwọn onímímọ̀ lẹ́yìn ìgbà náà ni àdísì wá wá tó sojú abẹ́ǹkò lórí Lailatul Qadr ipé mọ́ ń kọ́ ọmọ Lailatul Qadr imanan wahtisaban ghufira lahu ma taqaddama min dhanbihi ọ̀nà wà nù sọ Bukhari àti Muslim ẹ̀yìn yòówù tó bá dìde dúró tó kírun fọ́lọ́n nílé látọ̀lù kọ́dé ní ìgbàgbọ́ sí ọlọ́run pé ní ọ̀sẹ̀ san fóun ònà bá dòwò pọ̀ tó sì ń wá ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ṣàmójúkò so òru yẹn jẹ́ òru tá a lè pè ní Laylatul Qadri Laylatul Ghufran wà laylatu qabuli du'a òru tí èèyàn tọ́lọ mọ́ gbàdúrà ní wà laylatu kathratil ajri fil ibadat òru tó ṣe pé èèyàn máa ń pọ̀ ní ẹ̀san lórí ìbádà tó bá ṣe ìní òru náà so ká sojú kòkòrò lórí rẹ̀ nípa ṣíṣe ìtìkáf ẹni tí ó ṣe ìtìkáf nínú ilé rẹ̀ náà kó sojú kòkòrò lórí rẹ̀ àwọn Hanafiya sọ yí pé Abu Hanifa àtàwọn ànàfíyà wọ́n ní ààyè ìtìkáàfù obìnrin inú ọgbà bàbá rẹ̀ àbọ́kọ rẹ̀ ni so ká gbìyànjú lórí pé a ma mísì pẹ̀lú àwọn obìnrin tẹ́yí èsòfò a ma sọ tí ọ̀dá sí wa lẹ́mì káwọn obìnrin náà kí wọ́n sì gbìyànjú kí wọ́n ó ṣe níbi tí ìdáàbòbò ti wà fún wọn kí wọ́n gbọ́lá fún wọn ká ṣe ìtìkáàfù Ramadan mẹ́wàá tó parí àbí mẹ́sàn tó parí o náà lọ́lọ́lá jù nítorí pé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ìyẹn ló tẹ́ ń pẹlẹ mọ́ títí tó fi padà lọ́dọ̀ Ọlọ́run àdísì tí wánú Bukhari àti Muslim ẹgbẹ́ ànábì sallallahu alaihi wasallam pé Aisha radiyallahu anha ó sọ pé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam kana ya'takifu al-ashra al-awakhir min Ramadan hatta tawaffahu Allah thumma i'takafa thumma i'takafa azwajuhu min ba'di inú òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ó jẹ́ tí máa ṣe ìtìkáàfù ní ọwọ́ parí mẹ́wàá parí nínú Ramadan títí tọ́lọ́run fi gbẹ̀mí ẹ̀ tó fi lọ̀dọ̀ Ọlọ́run ó láwọn táwọn jẹ́ ìyàwó rẹ̀ náà táìmù yẹn náà làwọn ń lò fún so àwọn yẹn gbọ́ ẹ̀sìn yé jù wá lọ torí pé wọ́n bá ànábì sallallahu alaihi wasallam wọ́n bá lò gbà bọ́ bá sẹ́jú wọn mọ́ tó wí tó bá sọ̀rọ̀ wọn mọ́ tó ń sọ Bukhari àti Muslim tó gbà látọ̀dọ̀ Abu Sa'id al ipé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi ní mẹ́wàá àárín tó wà nù Ramadan ó ṣe rí fa'atakafa aman hatta idha kana laylata 21 wa hiya al-laylatu allati yakhruju min sabihatiha min i'tikafi qala man kana i'takafa ma'i falya'takif al-ashra al-awakhir tó fi 20 Ramadan ọjọ́ tí ó fẹ́ jáde gangan ló tún wá pé àwọn sàábẹ̀ rẹ̀ pé ẹ ń bá jẹ́ kó ṣe ìtìkáàfù pẹ̀lú mi ní ọjọ́ mẹ́wàá àárín kọ́ ya dúró ká ṣe ìtìkáàfù yẹn parí Ramadan so ó túmọ̀ sí pé ìtọ́fọkàn sí tẹ́lẹ̀ ó ti yàtọ̀ pé àsìkò tí ó jẹ́ ti Ramadan tí ó jẹ́ tí ilẹ̀ láti kọ́ lórí ọgbọ̀ sí òun náà ni ti ìkan ìyẹn láti pé èyí tó ṣe kan ìyẹn òun náà ni ọlọ́lá jù òun náà ló súnmọ́ jù òun náà làwọn mùsùlùmí tí ń ṣe láti gbà tí Ànábì sallallahu alaihi wasallam tó ti lọ tán ọ̀rọ̀ tó wánú sọ́yí Muslim látọ̀dọ̀ Abu Sa'id al-Khudri bákanáà pé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ó ṣe ìtìkáàfù ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ náà rí nínú Ramadan so kó tó di wáyé pé ó tó gbìyànjú láti ṣe tààrin kó tó so in tó sì ń wá ń bẹ̀ o náà ni pé ọfẹ́ ṣe kòǹgẹ́ ọfẹ́ kọ́lọ̀ ó fi ń ṣe kòǹgẹ́ Laylatul Qadr sallallahu alaihi so sókí nìyẹn lórí pé Laylatul Qadr a máa ń wá sí mẹ́wàá ìkẹyìn nínú Ramadan ìyẹn náà ni ètí ànábì sallallahu alaihi wasallam tó sì ṣe kẹyìn kí ló ká máa ṣe ní Laylatul Qadr gbogbo oríṣiríṣi ìbádà lẹ́yìn ìgbà tí tawhid akida akida islam tó bá ti gbé sí ẹ̀lẹ́mì gbogbo oríṣiríṣi ìbádà iná ni a máa ṣe ìbádà tọkàn ní o nípa agbára lọ́lọ́run àti gbàgbọ́ òdodo ìtìkọ́dùn pa ọlọ́run ni o àkídà wakọ́dà ìbádà tara ni kíkìrùn fọ́lọ́run sísọ̀rọ̀ sọ̀rọ̀ rí jáde lẹ́nu kó sọ̀rọ̀ òdodo bẹ́ẹ̀ náà ni àzíkìrí ìbádà kàulíyà kó se ń bẹ̀ kó sì ka Kùránì tó pọ̀ nínú ẹ̀ tó bá ṣe lágbára mọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n bá ti ń kẹrẹyàn náà fìlà rẹ̀ kọ́ mọ gùnjú tẹ́lẹ̀ lọ ṣùgbọ́n bá ní àwọn èèyàn tí wọ́n jágbàlagbà lẹ́yìn àbọ́mọ ike tí wọ́n lè dúró pọ̀ kó se ń fúfúyẹ́ fún wọn tó bá kó nìkan ṣoṣo ó lè fàágùn débítálì àfíà rẹ̀ tó bá dé kọ́lọ̀ nǹkan gbà ní ìbádà fún wa bẹ́ẹ̀ náà sì ni ọ̀rọ̀ tó wá wá nínú musnad imam ahmad àti sunanu ibn majah àti sunanu tirimidhi imam tirimidhi sọ pé àdísì yẹn tó ń gbà wáyé ó wà sahih ọlálàáfíà imam albani nínú mishkatil masabih àtàwọn tíra míì náà ó sọ pé àdísì ìlálàáfíà ikú sayyidatuna aisha radiyallahu anha ó bèèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam pé tọ́lọ́n bá ní ṣe kò ń gẹ́ ilẹ̀ Lailatul Qadr kí ní máa sọ òṣìṣẹ́ ọlọ́run wá sọ wípọ́ máa sọ wípé Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni ìrẹ́ ọlọ́run ọba alámójúkú al-Ghafur al-Ghaffar ráfírù zambi ọlọ́ọ̀bá tí ma tí ma forí jìyàn náà ni alàáfù ó tún wá lágbára pọ̀ ju gàfúrù lọ nípa wípé kó forí jìyàn kọmọ̀ àtúnsí orí pa kankan lẹ̀ mọ́ ìní àfúwò túnmọ̀ sí torípa mọ́ ń lò fún afàlẹ̀ azar orípa ti parun orípa ò sí bẹ́ẹ̀ mọ́ ó ti parẹ́ so kó forí jìn wá kọ́mọ̀ sí orípa ẹ̀ṣẹ̀ kankan tí ọ̀ṣẹ́ kù mọ́ lára wa ọlọ́run dágbọ́n sàṣẹ́ bẹ̀ fún wa ọlá àti tóbi ọlọ́run ọlọ́run rẹ̀ so nínú okò ọlọ́run ó ní aláàfù so ọba alámójúkú ò ní ọ̀ tó mọ́ ń pa orípa ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́sá sàmójúkò fún wa so ọ̀rọ̀ tó wá wá pẹ̀lú gbólómi nínú Tirmidhi súnánù Tirmidhi àti Ibn Majah Tirmidhi tó sì gbà wá sọ pé hadithun hasanu sahih pé hadith tó lálàáfíà ní Imam Albani ó náà sọ pé hadith yẹn wá sahih ọgbà wá ó wá fi gbólómi ẹyọ kan kún èyí tó ti wá lókè òun pé Allahumma innaka afuwun karimun tuhibbul afwa fa'fu anni ìrẹ́ ọlọ́run ni ọba aláforíjìn ọba ọlọ́rẹ so ọ fẹ́ràn àforíjìn sàmójúkò fún mi so ńgbàtà wá wítà kọ́kọ́ ń lọ sáà àlèwí eléyìí náà kò sí wọ́n bẹ́ pẹ̀lú gọ́ọ̀lọ́n Allahumma innaka afuwun karimun tuhibbul afwa fa'fu anni ìrẹ́ ọlọ́run ni ọba alámójúkò ọlọ́rẹ mọ́sàásì àmójúkò fún mi àwọn àfáà wá ní ọ̀rọ̀ tọ́pọ̀ rẹpẹtẹ lórí sísọ pàtó lè látòlùkọ́dìrì ọjọ́ wo gangan ni ọ̀rọ̀ wọn pọ̀ lórí ẹ̀ débi wípé àwọn kan sọ wípé kò tí ẹ̀ sígbà tí ò lè jẹ́ nínú gbogbo ọdún eh, kò sígbà tí lè látòlùkọ́dù lè jẹ́ kó bá kìí ṣe dẹ́dẹ́ kọ́ jẹ́nu Ramadan <laughs> àbọ́rọ̀ mi òye yìí so n tó jẹ́ ká sọ ilé ní ìsìn ní pàwà tí mẹ́nubà ṣùgbọ́n torí àwọn tó yẹ pé ìtọ́bá jájò jìnú tí àdìyàn máa wá kí wọ́n kọ́ra jùlẹ̀ wọn ní sọ mímọ̀ so ṣùgbọ́n gbà tí yẹn bá ti mọ̀ tẹ́lẹ̀ ìgbénú ọ̀rọ̀ tí yẹn sọ ni ṣùgbọ́n kọ́kàn tẹ̀sùn àtó ni torí pé anábì sallallahu alaihi wasallam ara rẹ̀ inú Ramadan nìkan la gbọ́pọ́ ń lọ ṣe ìtìkáf ó sì ṣàlàyé pé kóhun ọlọ́run lè fi ń ṣe kòǹgẹ́ Lailatul Qadri ni kan so tí ìsọdún kan tí ìsọdún méjì tí ìsọdún mẹ́ta àwọn sàábì so kéèyàn kan wá máa sọ yí pé kò sígbà tí ò lè jẹ́ nígbà tí èèyàn kan ronú lásán nìyẹn so kò sí ẹ̀rí fún ìyẹn bó tẹ̀ pé àwọn àfáà kan náà ni wọ́n sọ kódà ẹlòmíín sọ̀rọ̀ débi wípé só ti ẹ̀sẹ̀kù lẹ́yìn ìgbà tánì sọ sálàmù lọ bí sílẹ̀ látìkọ́ ètò wà mọ́ àwọn kan sọ pé rárá kò sí mọ́ bóò ní òṣè ní sí mọ́ so òru tọ́lọ̀ ń sọ bẹ̀rẹ̀ sí sọ Kùránì kalẹ̀ Ọlọ́run sì fẹ́ ká mọ́ ká máa sin ní àsìkò tó ṣe déédé rẹ̀ ní Ramadan ilé iṣọ́ súrà kalẹ̀ inna zanna ofi ilẹ̀ látẹ̀lẹ̀kọ́dẹ̀ ọmọ àdìráka máa lè látẹ̀lẹ̀kọ́dẹ̀ látẹ̀lẹ̀kọ́dẹ̀ khairu min alfi shahr so olóore ju ẹgbẹ̀rún oṣù lọ kí láǹfààní ìsọ fún wa pé olóore ju ẹgbẹ̀rún oṣù lọ tí ìbá ikọ́ fẹ́ látọ̀dọ̀ rẹ̀ ká ọjọ́ ọdún iléyá ọjọ́ ọdún àwẹ̀ tó ti wé jẹ́ kó ní àsìkò kan tí ànábì Ibrahim aleyhisalatu wasalam tó ṣe so irú ọjọ́ tó ṣe nínú ọdún làánà ń ṣe títí odórí ànábì sallallahu alaihi wasallam títí ìdásìkò tó bẹ́ẹ̀ náà ni ọdún so ànábì sallam ṣe ọ̀pá ara rẹ̀ tí èsì ẹ̀kan lẹ́yìn ìgbà náà àwọn sàábé rẹ̀ àwọn náà tún ṣe lẹ́yìn rẹ̀ Ramadan yẹn náà ni wọ́n dẹ̀ ń target ipé inú ẹ̀ lọ́wà ló jẹ́ pé tí ẹ̀mọ́ kan bá kàn sọ wípé kèsì jẹ́nu Ramadan àbí kètì ẹ̀sì dánkọ́ wà lẹ́yìn àníṣọ̀ sálàm ọkàn sọ̀rọ̀ ti ara rẹ̀ ni so èyí tí ogunlọ́gọ̀ àwọn onímọ̀ sọ tí ẹ̀rẹ̀ rí sí ìdòlé lórí òun náà Ramadan sì ni ó wà àwọn onímọ̀ tí wá sọ wípé inú Ramadan ló wà ṣe gbogbo Ramadan ni ẹni wà ló lè bọ́ sí ni àbí ó ní pàtó àwọn ọjọ́ tó lè bọ́ sí ibẹ̀ náà wọ́n tó ti sọ̀rọ̀ rẹpẹtẹ oríṣiríṣi àfáwọ̀ Hasanul Basri àtàwọn míì wọ́n sọ wípé ẹni wà ló lè jẹnu Ramadan pẹ̀tọ́rí ẹ̀là níbi kọ́kọ́ fi ṣe níbẹ̀rẹ̀ Ramadan ọjọ́ mẹ́wàá ọ̀kan ó tún lọ́jọ́ mẹ́wàá ẹ̀kejì ó tún lọ́jọ́ mẹ́wàá tí ó parí ṣùgbọ́n ìtọ́rin ilẹ̀ jù tí ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ wà lórí ẹ̀ ò pé ọjọ́ mẹ́wàá àgbẹ̀yìn ni wọn là nẹ́bí sàṣálà ló ṣe kẹ́yìn ló sì tẹ̀m̀pẹ̀lẹ̀ mọ́ ó sì tún ní àwọn àdíìsì tó wá tó ṣojú abẹ́ǹkò wípé ẹ sí ọjọ́ mẹ́wàá ìkẹyìn ẹ sí ọjọ́ Islam kò kára jọ lẹ́ẹ̀kan náà fún ànábí sallallahu alaihi wasallam ọlọ́run sì hikima tó fi ń ṣe bẹ́ẹ̀ kìí ṣe pé bá náà sàṣáhùn ti dé gbára mìíràn ti ń kírun ọlásìkò tọ́lọ̀ ń gbé ìrun wá tó ní kí wọ́n mọ̀ kí kìí ṣe bó ṣe dé bó ṣe ń sin àjò náà ni wọ́n dínrùn kù ọlásìkò tọ́lọ́ ń sọ fún ipe ẹ̀lẹ̀ máa dínrùn kù ní nígbàtẹ́ bá travel kẹ máa dẹ̀kù àwọn kan kù sí méjì méjì so títúmọ̀ yìí pé sẹ̀ríà Islam kò sarajọ ní àsìkò kan náà so ọlọ́run bá lè gọ́lá ọ̀fọ̀nká láàrin 22 years tọ́lọ̀n fi sọ Qur'an kalẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà ni àwọn òfin iná lọ wá ní díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí ò fi ní ga ju ara wọn lọ so ànábì wa sallallahu wasallam ìgbà míì onímọ̀ ìdájọ́ míì yóò ṣe máa béèrè lọ́wọ́ ọlọ́ni ìṣẹ́mílẹ́bí ọ̀ṣẹlẹ̀ táwọn sàbé tí wọ́n wà béèrè tí ó dára dúró tí ò ní tí mọ́ tí ó sọ kó tó di pé àyà kọ́rọ̀ wà sọ̀kalẹ̀ tí ó tọ́ ìdájọ́ rẹ̀ fún àbí tí ó tọ́ sọ́nà lórí ẹ̀ so títú súnmọ̀ sí pé àsìkò táwọn ẹ̀sọ́ sálàm ṣe ní mẹ́wàá àtàkọ́kọ́ àti mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì so kò tí ì sí ìmọ̀ fún yí pé ìbí mẹ́wàá àkànyìn lọ́wà so wa wáyù tí wá ń bẹ́gbẹ́ pé mẹ́wàá kẹyìn lọ́wà ìyẹn lọ́tẹ̀ ìpẹlẹmọ́ so ó tun tó ń sọ fún àwọn sàbí rẹ̀ pé kí wọ́n wá sí àárín mẹ́wàá tó kẹyìn yẹn bẹ́ẹ̀ náà ló bi ọ̀rọ̀ jímọ̀ ànábì sallallahu alaihi wasallam ó kí láàárọ̀ wà nù hadith so wàhálà ni fun olowo o wà nù hadith sallallahu alaihi wasallam o ní mọ́dhábù àwọn hanabila ongan ni a sọ ikú ọlálàáfíà jù mọ́dhábù àwọn ṣùgbọ́n ìlú tó ṣe pé gbogbo odidi ìlú yẹn mọ́dhábù hanbali ni wọ́n ń lò náà ní Saudi Arabia wò kírun láàárọ̀ àsìkò àìlà náà làwọn náà kìí so tí túnmọ̀ sí pé internet sàsálà ń ṣe kẹ́yìn tó so èyí tó wá ṣe kẹ́yìn yẹn làwọn àfáà mọ́ ń hámà pé ibi tí tẹ̀ṣẹ̀rẹ̀ òfin ọlọ́run dúró sí kẹ́yìn ò náà nìyẹn gẹ́bù sọ wá nú sọ́yìn muslim nínú àdízi zuhuri tó sọ yí pé ákìrù ṣe ìmì ákìrù àmúrẹ́ ìdí mẹ́rọ̀ sólè láì sọ́lọ́lá àríwọ̀sọ́lá tẹ́ríkùlù wùdú mímọ̀ mẹ́sàtì àsálàmù sí kẹ́yìn ìgbésí ayé rẹ̀ pé máa tàlùwà láàá se tó bá jẹ nǹkan tó ṣe yí pé ọjẹ́ tí a ń sè kì í túnmọ̀ sí pé tẹ́lẹ̀ tó bá jẹ tí a ń sè yóò tó tálùwà láti ṣùgbọ́n kò sí yẹn mọ́ èyí tó ṣe kẹ́yìn ni pé ò sí bá yẹn mọ́ sallallahu alaihi wasallam so bẹ́ẹ̀ náà ni irun jímà so lẹ́yìn ìgbà tí òrùn bá yàtà yìí àsìkò ẹ̀là ìnáni sàlám ṣe kẹ́yìn àwọn tí wọ́n rí tààrọ̀ ibẹ̀ náà wọ́n ti rí èyí tó ṣe kẹ́yìn kì í ṣe bòmíì bóòlù yóò sì wá dúdógún sáfẹ̀ yàtọ̀ láàrin àlúmọ̀ sí ọlọ́run sallallahu alaihi so kí wọ́n lọ kẹ́kọ̀ọ́ tó jinlẹ̀ kí wọ́n fi mọ bóò ni tẹ̀sírí òsè máa ń wá tẹ́lẹ̀ anábì ọkọ̀ fún àwọn èèyàn pé kí wọ́n mọ̀ lọ bẹ sàárè wò so lẹ́yìn ọ̀rẹ́ yìí ó tún wá yọ̀ǹda fún ọwọ́ à ń sọ pé ala fazuruha fa innaha tudhakkirukum al-akhirah èmi ni mo kọ̀ fún yín tẹ́lẹ̀ pé kí ẹ má bẹ sàárè wò torí pé àwọn èèyàn míì látara àbẹ sàárè wò wọ́n lọ mọ́ pé tó wà ń sàárè wò kò bí àbùkátà wọn ọ ń fa ṣíríkù ṣùgbọ́n gbà tí tàwíìdì ti dúró sá àwọn èèyàn lára tí a máa pé àdúrà làwọn lọ sí fẹ́ tó wà bẹ́ẹ̀ tó wà mẹ́gan ní bùkátà sáláyè ju kéèyàn mọ̀ pọ̀ ní bùkátà sókù lọ ọ̀gá ní bùkátà sí àlàyé kọ́ wá sàgbà fóun pé kọ́lọ̀n forí jòun kọ́ sàmójúgbò fún ìdọ́lọ̀n báyìí ti forí jù kọ́lọ̀n gbépò rẹ̀ ga sí nínú àlùjánnà so ní bùkátà sí àlàyé so òtí ọlọ́run sallallahu alaihi wasallam wá yaghfiru Allahu lil mutaqaddimina minna wal mutaakhirin aw kama qala sallallahu alaihi so sí ga oríṣiríṣi náà ló tún wá nípa rẹ̀ pé sálámù ọ̀la ọlọ́run kọ́ máa bẹ fún ẹ̀yin tẹ́ ń bẹnu ọ̀lẹ̀ ẹ̀yin lẹ ṣáájú wa àwa náà bọ̀ wá báyìí kọ́lọ̀ nǹkan ṣàmójúpò fún àwa lẹ́yìn àti ẹ̀yin tẹ́ ti ṣáájú wa so nígbàtí imani ti wá wà lára àwọn sàábé àníṣà sáhùn sẹ́ wà yọ̀ǹda fún wọn pé wọ́n lọ mọ́ ọbẹ̀ sàárè wò ó tó wá fi ìtorí sí ìyọ̀ǹda yẹn ó lè lè annaha tudhakkirukum al-akhirah fa innaha tudhakkirukum al-akhirah torí pé yọ́ jẹ́ kẹ́yìn náà mọ́ rántí ọjọ́ àjíǹde sọ ti dún ẹ pé bọ́ bá lọ ọbẹ̀ wọ́n náà rántí pé ìjọ kan náà ní kíni o wọ́n náà wà ní ààyè tí wọ́n wà yìí so tí túmọ̀ sí pé ìdájọ́ Islam kò sarajọ lẹ́ẹ̀kan náà so àwọn kẹwọ́kọ́ ti ń lò tẹ́lẹ̀ kọlọ́wọ́ tó tún wá mú òye wá fún àníbí sallallahu alaihi wasallam so bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ Lailatul Qadr tánàbí sàṣálà ń ṣe ní mẹ́wàá àkọ́kọ́ mẹ́wàá ìkejì kó tó wá jẹ́ pé ti mẹ́wàá kan ìní ọwá Bukhari látọ̀dọ̀ Abdullah ibn igbó òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé iltamisuha fil ashril awakhir min Ramadan ẹwà lè látòrò kọ́dé ẹwà sí òru mẹ́wàá tó kẹ́yìn nínú Ramadan so ó tún wá bọ́rọ̀ lọ pé fi tásà àti tẹ́bùkọ̀ táwẹ̀ yín bá kù mẹ́sàn aw sabi'atin tabqa àbókù méje aw khamisatin tabqa àbókù márùn à sọ̀rọ̀ lórí ẹ̀ so ngbàtọ̀ bá yá ìyẹn ọ̀rọ̀ yẹn á tún rí fàásì bẹ́ta fẹ́ lómi ni pé ó ní ìtẹ́mì súwá fẹ̀lẹ̀ àṣírílà wà áhẹ̀ ẹwà sí mẹ́wàá tọ́kàn so àdísì yẹn ìmáàmù Tirmidhi ló gbà wá nínú súnáni rẹ̀ ó sì sọ bẹ́ẹ̀ pé hadisun hasanun sahih pé àdísì yìí àdísì tó ṣe fi rìn tó rìn lẹ́ni tó ṣe fi sẹ̀rí ni ó ní iltamisuha fi tis'in yabuqin aw sab'in yabuqin aw khamsin yabuqin aw thalathin yabuqin aw akhira laylatin kagbà àdísì yẹn yìí dáadáa òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé ẹ wá sí òru mẹ́sàn tó bá ṣẹ́kù tàbí méje tàbí márùn tàbí mẹ́ta tàbí òru tó bá kàn ó náà ni òru 29 òru 29 táwẹ̀ di 28 táwà wà ní òru 29 so ó tún ẹ̀kọ́ chúùsì odd number fún wa ìyẹn àwọn nọ́mbà tí ò ṣe é pín tó yẹ kú tá fi 2 pín so kò ní pín gẹ́rẹ́gẹ́ yóò sẹ́kẹ́ kan so o náà ni 21 23 25 27 29 ó tó wá mú ọjọ́ márùn ún láàrin mẹ́wàá yẹn tó tán dá lẹ́sà yàtọ̀ so àdísì ẹ ó wà nù súnánù Tirmidhi ó torí eléyìí ni àwọn onímọ̀ tó fi wá ṣe ìyapa ẹnu wípé ìbátá ti gbà yí pé mẹ́wàá kẹyìn ni ṣe ń bi wítìrì lọ́wà ní àbí bí ṣáfẹ̀ àbí ó ṣe wà ní wítìrì náà lọ́wà ní ṣáfẹ̀ ṣó wà ń bi ṣáfẹ̀ náà ṣó lè wà ń bi wítìrì náà ìyẹn kó ṣó lè wà ní 21 22 23 24 25 26 àbí wítìrì nìkan ni àwọn àfáà kan wà lórí wà lórí pé bó ṣe jẹ́ wípé àníṣà sálàm sọ̀rọ̀ lórí wítìrì yẹn kò túmọ̀ sí pé ò lè jẹ́ Shafi'i náà ọ̀rọ̀ yẹn ni Hasan Basiri sọ so rahimahullah nínú àwọn tàbíyìn ní ìlú Iraq ṣùgbọ́n Hasan Basiri yẹn wọ́n tó bá lọ́tọ̀dọ̀ rẹ̀ àti látọ̀dọ̀ Imam Malik àwọn méjèèjì sọ pé ìyà laylatu thamani ashar ipe òru 18 ni lọ́dọ̀ tàwọn so sẹ́yìn kò tó ti kò tó bọ́ sínú mẹ́wàá tọ́kàn ìmọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ètò lẹ́sẹ̀ lẹ́jù tó gúnlọ́gọ̀ àwọn onímọ̀ tí wọ́n wà lórí ẹ̀ o náà ní pé àwọn òru wítìrì yẹn ń ló súnmọ́ jù láti wékọ́ wá ní ìtọ́ka sí àdísì tó ti ṣáájú tá a ti kà yẹn ipe mẹ́sàn-án tó ṣẹ́kù méje tó ṣẹ́kù márùn-ún tó ṣẹ́kù mẹ́ta tó àdísì kejì sọ pé àbíkọ́ jẹ́ òru tó kẹ́yìn lẹ́yìn ìgbà tó dákọ mẹ́ta tó sẹ́kù tí í ṣe 29 so àdísì yẹn àwọn àdísì yẹn wà nù sọ̀rọ̀ Bukhari àti Muslim ìntọ́ wà nù Tirmidhi àti sàlàyé rẹ̀ lọ àdísì mìíràn tó wá wá látọ̀dọ̀ Abu Sa'id al-Khudri radiyallahu anhu ó wá láti nù sọ̀rọ̀ Bukhari ó wà nù sọ̀rọ̀ Bukhari àti Muslim pé òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó sojú abẹ́ǹkò ó ní ibtagu ha fil ashri al awakhiri fil witri minha ẹwà Laylatul sí òru mẹ́wàá tó kó sì jẹ́ wípé níbi wítìrì tí ń bẹ́ẹ̀mbẹ̀ ìyẹn pé 21 23 25 27 29 àwọn afá àti wọ́n wítìrí yẹn láàwá sí àwọn náà tó wá sẹ pé sí gbogbo wítìrí ni àbí ìkan àbẹ́rìwá lórí ìkannú márùn yẹn <laughs> àwọn náà tó sọ̀rọ̀ so ọ̀rọ̀ akọ́ tí wọ́n sọ o náà ní pé àwọn kan dúró lórí pé on the 21 ni on the 21 wọ́n ni ní òru 21 ní òru tànátọ́ lọ kìló táwọn fi sọ bẹ́ẹ̀ wọ́n ní àdís wà nù Bukhari àti Muslim látọ̀dọ̀ Abu Sa'id al-Khudri kọlọ̀nkọ yọnu sí ó ní ìtakafa Rasulullahi sallallahu alaihi wasallam al-ashra al-awsat wa atafkafna ma'ahu falamma asbahna sabihata أنسيها وأري ليلة القدر ثم أنسيها فقال إني رأيت ليلة القدر ثم آه، ثم أنسيتها وأراني أسجد في ماء وطين فمن اعتكف ليرجع في إلى معتكفه وهاجت علينا السماء آخر تلك العشية وكان سقف المسجد عريشا من جريد فوقف المسجد فوالذي هو أكرمه وأنزل عليه الكتاب لرأيته يصلي بنا المغرب ليلة عيد وعشرين وإن جبهته وأرنبته وأرنبة أنفه لا في الماء والطين صلى الله عليه وسلم Abu Sa'id al-Khudri oni ní òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ó ṣe ìtìkáàfù lọ́dún kan ṣùgbọ́n mẹ́wàá àárín ló lò láti ṣe ṣe ìtìkáàfù àwa náà ṣe ìtìkáàfù pẹ̀lú ẹ̀ ń bọ̀ wá di àárọ̀ ọjọ́ tí ogún àwẹ̀ ti pé àwa padà òjíṣẹ́ Ọlọ́run padà sí ìtìkáàfù àwa náà padà pẹ̀lú ẹ̀ ọjọ́ tí ẹkùn wọ́n jáde wọ́n bá tún padà so ńgbà tí wọ́n wá padà ó ní òun rí pé ọlọ́run fi ilẹ̀ látòlùkọ́dùn ìhàn ànábì yẹn ọlọ́run wá tún jẹ́ gbàgbé ó ní wá ń sọ ọ̀rọ̀ rẹ̀ pé òun rí látòlùkọ́dùn lẹ́yìn ìgbà náà tún jẹ́ fún wọn òun rí bí ìgbà tó ṣe wípé òun fi orí kanlẹ̀ nínú omi àti ẹrọ̀fọ̀ ọwá ń dojú ọ̀rọ̀ ọkọ̀ wípé àwọn sàbí pé ẹni tó bá sí pó ti ṣe ètìkáàfù tẹ́lẹ̀ ní mẹ́wàá àrin yẹn kọ́ ya sẹ́rí padà lọ síbi ààyè tó ti ń ṣe ètìkáàfù Abu Sa'id al-Khudri sọ pé pẹ̀lú ògo Ọlọ́run nírọ̀lẹ́ ọjọ́ náà òjòmọ́rọ̀ ọ̀rọ̀ wẹ̀wẹ̀wẹ̀ lé àwọn lórí débi wípé àjà táwọn ṣe tó yẹ pé bí mọ̀rìwò ọ̀pẹ mọ̀rìwò ti dàbínú ti wọn àwọn ọlọ́pẹ ilà wọn fi ṣe ó sì wó lọlẹ̀ ó lòun fi ọlọ́run bá alikẹ́ ọlá tó ṣe àpọ́nlé fún ànábì sallallahu alaihi wasallam òun fi búra tó ìsọ tíra kalẹ̀ fún òun rí tí ànábì sallallahu alaihi wasallam tó 21

aláwọn bá lé ẹnìkan wọ́n ń pàtàkì aláwọn bá rẹ̀ ẹnìkan pé ilé kókó kò níwọ̀n ikọ̀ àwọn bá kókó níwọ̀n ikọ̀ látòkè délẹ̀ <laughs> kódà àwọn sọ bí ọkọ̀ ojú sí <laughs> wọ́n láwọn òró gangan o ṣùgbọ́n àwọn bá lè rẹ̀ tọ́kọ̀ kalẹ̀ orin àjò máa ń sún ní sí àjò káàkiri ó dojúkọ ibi báyìí lágbolé wa náà so títúmọ̀ yìí pé ilé kókó náà òun náà wà nínú ìgboro bó sì wà nínú oko náà so mọ́sáàsì wọn jọun kódà bí tiwa ti sìn tí ó fi jẹ́ ká tún fura mọ̀ ìní wípé lárúbáwọ̀ oko kan wá bá ànábì sallallahu alaihi wasallam so olóhùn wá gbọ́rọ̀ òjìṣẹ́ olóhùn wá gbọ́rọ̀ ọ̀pọ̀ islam nígbà títọ̀ wá ń gbọ̀n ó wá gbọ́ sí ẹ̀gbẹ́ kan mi mọ́sálásí ní bá ń tọ̀ sẹ́yìn kò tó wáyé pé ó rí kò ní tọ̀rẹ́ láìláì tí yẹn lè gbúgbàdé pé nǹkan bá múyàn lọ́pọlọ yẹn lè bọ́ síbi ẹgbẹ́ kan fi táìsì tiwa yìí kó lóhùn tọ̀ bẹ́ẹ̀ <laughs> ó rìn pé àti gànà o àti àdá àti nǹkan bí bí abúlé ko tí wọ́n kàn wá mí kan lọ́kàn wọ́n pé bí yìí bí ìdá jẹ́ nkọ̀yìn sáwọn èèyàn kí n tọ̀ ń tèmi so àwọn sàbí kan bá jagbe mọ́ pé ah àní ìdásá ẹ̀ mọ́ jagbe mọ́ so ẹjẹ́ ó ṣe ní tí ó ṣe tán ọba ṣe tán wà lọ bu omi kẹwàá dà sí i ẹ̀kọ́ ti wà ń bẹ̀yẹ fún wa wípé tí ẹ̀gbin bá wà lára yèèpẹ̀ ta bá ti dilute ẹ̀ pẹ̀lú omi nígbà bá ti gbẹ ó ti fọ̀mọ́ ó ti fífọ̀ mọ́ fún ó ti ó ti mọ́ padà nù á mọ̀ kírun wa lọ́mbẹ̀ kò disturb wa so ó sì tún kọ́ wa pé ká má ṣe tọ̀ mọ́ yẹn ń dì àwọn dókítà máa ń wọ́nu èèyàn ẹni tí bá ń pa mọ́ra fẹ́ ba kídìnì ara rẹ̀ jẹ́ ni títọ̀ bá ti ń títí tí tọba ti ń gbọ̀n tètè lọ tọ̀ tọba fẹ́ kídìnì rẹ̀ ó bàjẹ́ nígbà tí yẹn bá ń tọ̀ lọ kúta bọ́sọ méèkì ẹ mọ́jà gbé mọ́ ntọ́ bàjẹ́ ti bàjẹ́ náà àtúnṣe ló kù ó ti bẹ̀rẹ̀ ẹ̀tọ̀ rẹ̀ dì kẹwàá jágbé mọ́ kọ́ wá sẹ̀ mọ́ jí ọwọ́ mọ́ ni ọwọ́ àyùn ṣe ìjìlá dá tí wọ́n sọ pé torí àwọn dókítà máa sọ gbàtẹ́ mami ó kù pé gbàtẹ́ àbútó ìjìbá yóò kù pé ibi tí stage kidney rẹ̀ wà rẹ̀ so ẹ̀kọ́ nìyẹn látọ̀dọ̀ anábì wọ sallallahu ipi ẹ̀mọ́ jàgbé mẹ́ta fẹ́ lò mẹ́ni pé mọ́sáàsì wọ́n gbà náà kọ̀dà bí kíní o tó fi jẹ́ pé tó jò rọ̀ ó so sàbí gbogbo yẹn ó sojú òun ó yí òun dáadáa ó tún búra sí ní ọdún yẹn níbi ìwọ̀n bọ́rọ̀ tí mo sọ sí ń pa ti àrọ́bí yẹn iná láàfi padà fún àwọn tí ẹni ànábì sallallahu alaihi wasallam ọwọ́ bàtà kírun àwa náà ká máa bàtà wá irú mọ́sálásí wa báyìí níbìkan lára ń dìjá lókè wọ́n bèèrè question lọ́wọ́ pé sọ́lẹ̀tọ̀ kí wọ bàtà kírun nínú mo ní ṣe èpé àwọn èèyàn wa yìí wọ́n ti dọ́dọ̀ yìí <laughs> àwọn èèyàn jàbàtà ará lọrin tí èpé ti dọ́dọ̀ yìí so lẹ́bàá ní kémi ọ̀mẹ́rìwá ni à ewu làbọ̀ mọ́ bí ilé ìpẹ́ mẹ́rìwá lẹ́yìn kí ó tóbi ní dẹ́fì ẹsẹ̀ pé kémi ọ̀mẹ́rìwá kò sí èèwọ̀ ń bi kéèyàn ó fi bàtà kírun kò sì sí èèwọ̀ ń kéèyàn ó fi bàtà kírun nínú mọ́sálásí ṣùgbọ́n bò ní mọ́sálásí ṣe rí téyàn fi wá wọ bàtà lọ́bẹ̀ ìsìláàmù sọ pé dandangbà ni ó fi bàtà kírun àwọn sàbí ń bọ́ bàtà ilẹ̀ tí ń lọ ń kírun mọ́sálásí tí wọ́n ń gbà náà kódà bí tiwa àwọn àsìkò tánà sàsàm gan fi bàtà kírun ó nígbà kìí ṣe pé gbogbo ìgbà ní gbọ́ bàtà lọ́mọ́sálásí fi kírun òṣìṣẹ́ ọlọ́run sàsàm ó sì ó fi nu ilẹ̀ báyìí fi nu ilẹ̀ báyìí ọ wà gbé lérí wípé ó ti má ó gbé lérí pé ó ti má ẹ̀ṣọ́ bí ọ̀bá tí mo lo báwọn afá àti sọ́nù fíkì wọn nìyẹn o ó lè má mà ṣùgbọ́n ó gbé lérí wípé ó ti má bí jẹ̀lì bábá obìnrin tí bá ń káàkiri ṣùgbọ́n gbọ́ bá fẹ́ kírun tọwọ́ ibi ẹ̀gbin ọkọjá ń ibi tí ọ̀lẹ́gbin ọkọjá ń èyí tí yóò ti fọ ìtọ́lẹ̀gbìn àágbèsè rí wípé ó ti mọ́ tí ọ bá jẹ́ pé condition wára ń ti kọ́ bọ́ọ̀lù òjùsẹ́gbẹ̀ kan kó lè tó neat kó gbọ́ òjùsẹ́gbẹ̀ kan iná ìlọ́dájú yóò bá mi òye ńgbọ̀ gbogbo ló ṣe fẹ́ nùdí tí ó dàbí kọ tábà bóòlù yẹn ṣe fẹ́ nùdí tí ó dàbí kọ jọ tábà ṣẹ̀rí àti sọ wípé o lè tábà ọba àrí tó fi tábà kọ wá nùdí kò sí wọ̀n bẹ́ẹ̀ kìí ṣe pé dọ̀rúrà ní ó gbé nùdí so ti n ta nídì pé kò rí pé n tó fi síbi káyìn kò sí ẹ̀gbin kankan lára ẹ̀wọ̀n n ta ní si sí ọjẹ́ tọ̀ ni o ọjẹ́ ni n tó fi nù káyìn wọ́n náà rí pé kò sí kò sí kí a wà gbé ọ lérí wípé o ti mọ́ra ṣùgbọ́n wa náà mọ̀ pé ojú àpá òjòjú ara yóò bá mi òye ẹfọ́kẹ̀ sí ní mọ̀ ń sọ àbọ̀ ọmọ wàhálà ní o àwọn ní ìsípa nímọ̀ pọ̀ o ṣùgbọ́n ti wájì tó sẹ́pẹ̀rẹ́ sọ́wọ́ gbé ọ sí wípé o ti mọ́ra mọ́ wà gbàgbé o ìwọ nìkan ní gbé lérí ipọ́ ọmọ́ra o kìí ṣe pé ọ wà fún ọmọ ọ gbé lọ́wọ́ lórí irun irun bàjẹ́ ọmọ tó bá nùdí fún o lè gbé lọ́wọ́ lórí irun ṣùgbọ́n tí ọba ti tábà fún o lè gbé yẹn lọ́wọ́ lórí irun nígbà bá fẹ́ rúkú ògbélẹ̀ nígbà bá fẹ́ foríkèlè ògbélẹ̀ nígbà bá fẹ́ dé foríkèlè tó gbé nǹkan rẹ̀ padà àníbi sallallahu lo istinja a sì so a lè fi omi mọ́ra a sì lè fi ntí èso omi náà tọ́jẹ́ nǹkan ọlọ́bọ̀rọ̀ gidi káfò náà mọ́ra kó dàbà rómi pòròpó ti yé sìn ṣùgbọ́n tá a bá ti lo ntí èso omi à ń gbé ìṣẹ̀rí àgbo ọkà wá sí pé a ti mọ́ra nígbà tá a ti lo ntí ìṣẹ̀rí à ń bẹ̀ ṣùgbọ́n ní ti pápá gángan ìmọ́ra ò tí ì lè pé àfi pẹ̀lú kí ni o omi wà ń sálí námínà sàmáyì mọ́ ń tọ̀ wúra omi tó mọ́ kanga ńlá sọ̀kalẹ̀ láti sánmà fún ìmọ́ra àtẹ̀yàn ọmọ ànábì adam náà ni mo pé bá mi ti yé so ńgbàtọ̀ ọba ti nu bàtà rẹ tó fi ra yèpẹ̀ lọ́tún yèpẹ̀ lósì á gbé lérí pé ó ti mọ́ ńgbàtí ìbá ṣe kó rójú ẹ̀gbin gangan bẹ̀ mo pé bá mi yé àwọn àbá sọ̀rọ̀ nínú tíra àwọn nínú sutra fíkú tí ẹrẹ̀fọ́ bá ta síyàn láwáì lójú tí ọ̀tá sá sọ òsì fẹ́ fa sọ kírun ó sì mọ̀ pé ẹ̀rọ ẹ̀fọ́ yẹn àtẹ̀gbin àtẹ̀ntí ìṣẹ̀gbin ìlọ́wà mẹ́ kò sí ìwọ̀n mi kọ́ lọ fi kírun àfi tó bá lè rí ipé ojú ẹ̀gbin ń dá yàtọ̀ lára rẹ̀ ó di dandan kọ́ lọ fọ̀ torí ọ̀rọ̀ apọ́ǹtì kan báyìí pé àà ah, ìgbẹ́ kan lè kódà kó sí bí orí ìsìn tó láti ní kọ́ lọ fọ̀ mọ̀mọ́ àti ọ̀bá ti lè dá yẹn rí lọ́tọ̀ tí ó gbẹ ó ti díye pẹ̀mọ́ra wọn so àti gbé lórí pé ọmọ nìyẹn ọlẹ́tọ̀ọ̀kọ́ lọ kírun rẹ̀ láti pọ̀ fọ̀ bá wá fọ̀ ìkórìíra lásán ló fi bí ikúnmú ikúnmú ìṣẹ́gbìn inú sẹ̀ríà mọ́ òtá lè fi kúnmú sí apá àsọ́kọ́ mọ́pọ́n lọ mọ́sálásí oṣù lọ àwọn èèyàn gan mọ́ wọn ò ní fẹ́ tò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nítorí ìkórìíra yẹn so ibi tí wọ́n lọ ní pé ń gbọ́ bá wọ bàtà wá mọ́sálásí tí mọ́sálásí wá sì wà ní tìbáyì láàkẹ́ ìmú jẹ́ pé ọ wà ọwọ̀ lọ sí ibi kálùkù wà gbé bàtà wọ kò bójúmu kèése yìí ni àdísì ń kọ́ wa wọ́n ní ẹni yẹ ibi tó gba àkídà yẹn dé nígbàtí wọ́n ní táwọn àwọn tí ọ̀ka kí ó gbà bá àti ẹ̀kẹ́ orí ti yín àwọ̀ gbà mọ́gbọ̀ mọ́ bàbàtà mọ́ so eh, eh, eh, bí kálukú ṣe rí ní wà lára alẹ́ ayé tó máa ń nílà pánu àlámọ̀rí ẹ̀sìn nígbàtí tọ́bá bá fún mọ̀ ṣe bá bí òye ẹ bá jáláwàdà kẹrìkẹrì tẹ́lẹ̀ tọ́bá mọ kéwú ẹ bá jókòó tẹ̀fsíìrì rẹ̀ àbí wàásì rẹ̀ bí àwàdà náà ni ọmọ nílàpá ń bẹ̀ so ẹ pé ni bí ìgbà tí ọba lánú ni ò ní parọ́ ẹ̀rì náà kó lè súwìtì pọ́pọ́sì rẹ̀ so nǹkan yẹn máa ń ní làpá so ẹni tó ti lé níwà tẹ́lẹ̀ tó yẹ pé alágídí fẹ́ kan ní láìfẹ́ tẹ́lẹ̀ so tó tó wá rí nǹkan báyẹn so mú àwọn aṣọ pé àwọn ò ní gbà kọkàn máa wọ bàtà wọ ọ̀dọ̀ àwọn báyẹn yọ́wọ́ àwá yọ́wọ́ àdúró síbi gbogbo wọn sàlọ̀ àti yọ́wọ́ àfọ́ bàtà wọn méjèèjì yọ́fọ̀ ní ìtí gbogbo sàlẹ̀ rẹ̀ ní dáadáa yọ́wọ́ àkóṣẹ́sẹ̀ yọ́sẹ̀ wà wọ̀ ní wọn sálá ẹ̀wò mentality irun ọ̀bàjẹ́ tí ọ̀bàjẹ́ tí wọ́n náà bàjẹ́ bẹ́ tí tó ń tréní àwọn èèyàn lè yẹn kọ̀ dá God so good ẹnìkan nígbàtí mo á sọ létí ẹ̀ pé wọ́n mọ̀ lẹ́nìkan kírun fún yín pé bá ah, àà ó ní ló ń bá ń tó wọ́n ti ń kírun lọ bẹ̀tì sáfò tí ìkùn ló ń bá nígbàtí yóò bàtà mọ̀ ní lẹ́sẹ̀ lẹ́sẹ̀ bàbá ìmáàmù ó ní ibi bàtà lọ́kàn ó wà tó fi kírun tán kí àfikọ́ lọ́wọ́ gbàrò tóró òrí rẹ́rì bàtà mọ̀ rí gírígírí lẹ́sẹ̀ bàbá ìmáàmù yìí so àgbòdì nìyẹn so inna dina yusuf lan yushadda dinu ahadun illa ghalabahu ó wà nù sọ Bukhari Ànábì sallallahu alaihi wasallam sọ pé ẹ̀sìn wa ẹ̀sìn rọrùn ni wọn ò ní múlé fún ẹnìkan àti kò pín lápá lè ṣe mọ́ ìtọ́wá ipá máa sọ àwọn nǹkan mi ẹlòmíràn pé ẹwò ó tiẹ̀ ti sú mi òun ò tiẹ̀ ṣe so ọlọ́mọdé àríwú ẹ̀ ẹ̀ tasáfẹ́ ló mẹ́ni pé ànábì wa sallallahu alaihi wasallam ó kírun ọlọ́run fi hàn ní ọdún yẹn tó 21 nínú Ramadan àmì tó sọ̀rọ̀ mí ìtọ́jọ́rọ̀ ẹlẹ́ẹ̀kejì pé on the 23 ni kí ni àwọn náà rí wọ́n ní ó wá nù àdísì ànábì sallallahu alaihi wasallam abdullahi ibn umar lọ́gbà wa ó sì wà nù bukhari àti muslim olójúsí ọlọ́run sọ pé man kana minkum yuridu an yakuma mina shari shay'an falyukim laylata thalatha wa ishiri laylata thalatha wa ishiri ẹ yóò tó bá fẹ́ dìde kírun tí ó fẹ́ kọ́ pọ̀ nínú oṣù ramadan yìí so on the 23 òru 23 òru 23 yẹn gbà àwẹ̀ di 22 òru 23 inú kó dìde dúó kó kírun Abdullahi bin Umar ló gbà yẹn wá Abu Hurairah náà tó wá gbà wá àdísì ẹwà ní Ibn Majah Imam Muhammadu náà gbà wá àti Ibn Hibban nínú sọ̀híhù rẹ̀ tó túnmọ̀ pé ó wà sọ̀híhù lọ́dọ̀ Ibn Hibban àwọn onímọ̀ sọ pé ìsìnáàdù ẹ̀ẹ́ eh, al-Bayhaqi àti Wahidi nínú al-Wasit sahihun ala sharti shaykhayn ó fẹsẹ̀ rinlẹ̀ ní ìbáwọn sí májẹ̀mú Bukhari àti Muslim ipe Abu Hurairah gba wípé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam 23 òtí ọlọ́run sọ wà sábẹ́ pé ẹ gbìyànjú ẹ wálè látùlù kọ́dìrì sí òru ilé òru òní yìí so títúmọ̀ pé àwọn náà rí nǹkan wí bẹ́ẹ̀ náà sì ni ọwá nu sọ̀yí muslim látọ̀dọ̀ abdullahi bin unais ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó sọ pé uritu laylatal صبيحتها أسجد في ماء وطين قال فمطرنا ليلة ثلاثة وعشرين فصلى بنا رسول الله صلى الله عليه وسلم فأبصرته وإن أثر الماء والطين على جبهته وأنفه قال وكان عبد الله بن أنيس يقول ليلة ثلاثة وعشرين أني أوان صحيح مسلم في عبد الله بن أنيس ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ wípé ọlọ́run fi òru lẹ̀ láti kọ́ dínì àmì ìyẹn lọ́dún yẹn ó tún wá jẹ ìgbàgbé ẹ̀ mo rí pé ní àárọ̀ ọjọ́ náà mo ń forí kanlẹ̀ nínú omi àti ẹrẹ̀fọ̀ òjò rọ̀ táwọn yẹn bá ń ṣe ìtìkáàfù lọ ní mọ́kà ní àbíbọ̀dì náà ni tójò bá rọ̀ bá inú wọn máa ń dùn ni tó bá bọ́ ṣáṣúlà wá fè inú wọn máa ń dùn ni nítorí àwọn àdìsí kò túnmọ̀ ìpọ́dẹ́ lójú pé ọjọ́ yẹn ni o wọ́n torí àwọn àdíjì tó wáyé ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó ní ọlọ́run wá fún wa ní òjò ní òru ọjọ́ kẹtàlé ní ogún òjíṣẹ́ ọlọ́run sì kírun fún wa òun sì rántí pé òun rí orí pa omi àti ẹrọ̀fọ̀ níwájú rẹ̀ àti níbi imú rẹ̀ so Abdullahi ibn Unais ó ní òru lè látò eh, òru ọjọ́ kẹtàlé ní ogún ni àmì tó sọ mí kí ojú ọjọ́ kẹẹ̀dọ́gbọ̀n ní 25 gẹ́bù sí lọ nínú hadisi Abubakar ta sọ sókè ìpé márùn tó sẹ́kù bẹ́ẹ̀ náà sì ni àmì sọ wípé òru 27 ni ọ̀rọ̀ tí ẹ̀wà pọ̀ lórí yẹn hadisi Abdullahi ibn Umar wa tí Imam Ahmad tọ́gbà wá àti àwọn míì náà nù asáàbù sunan bẹ́ẹ̀ náà ni imam muslim gbà wá látọ̀dọ̀ abdullahi ibn umar ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé man kana mutaharriyan falyataharraha laylata sab'in wa ishrin ẹ yóò tó bá fẹ́ wà òru lè látọ̀lù wá sí ọjọ́ kẹtàdínní ọgbọ̀n olè náà náà ni mazhabu ali bin abi talib àti ubayi bin kaab nínú àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam kódà tó ń tí bó ṣe pé àwọn àyímọ́tò fatiwa ní saudi wọ́n dúró lórí pé ọ̀wà precise kásàmà wà ní ìgbà mí ọ̀rọ̀ mí ọ̀fẹ́ change lórí mímbàrí tó bá di Laylata sábọ̀ àṣírí bí ìgbà tẹ́ lọ sí ájì bẹ́ẹ̀ ni kàábà sí mọ́ rí tí ó kún fọ́fọ́fọ́ kódà ọ̀fẹ́ ilé tún le ju àsìkò ájì gan lọ torí pé lásìkò ájì àwọn èèyàn kan wà sí kaaba àwọn kan wà Mina àwọn kan ó sì wà lára wà tí wọ́n ètí ìkó àwọn kan ó sì wà ní Musdelifa tí wọ́n ètí ìkó àwọn èèyàn fánká bẹ̀tì ní ilẹ̀ látò lẹ́kọ́dìrì ti àbí nínú Ramadan táwọn èèyàn lọ sí omúra kò sẹ́nìkan tí ó fànká áramù ní gbogbo àwọn tó wà mọ́kọ̀ wà so ìdí fúnfún fún yẹ yóò wà ní agbára àìmọye ìgbà tá lọ sí áramù wà ní rídìí kàbàdì báyìí táìkú mbẹ́ síbẹ̀ ló ti akọ fẹ́ fọ́ kájárì làṣíwájú lọ́n lọ so ẹlòmíì fẹ́ lè yí ọ̀rọ̀ rẹ̀ tèmi gan wà bẹ́ẹ̀ pé a ah, pé sábọ̀ àṣírí yìí ẹ̀rí wà fún tọ́pọ̀ ju àwọn àsìkò míì lọ so eléyìí náà ni eléyìí náà ni ọ̀rọ̀ Abdullahi ibn Abbas Aisha náà dúó lé lórí Muawiya náà wà lórí ẹ̀ òun náà ni ẹ̀sà Imam Ahmed ipi òru sábọ̀ àṣírí mi àdíṣì tó ṣáájú lọ o náà ti sọ fún ayé pé ó tó fún wa ní òru ìtọ́kàn ó túnmọ̀ sí pé gbogbo òru mara àrùn jẹ́ wítìrí yìí kò sí tí ò ní ẹ̀rí lórí wípé ẹ̀ o ní yìí yé ó o a wà á lè sí kí gbìyànjú yẹn ó tún lékún sí tó bá ti kú 10 ìgbìyànjú tá wá gbìyànjú ní òru 22 24 26 28 tá a bá wà ní 21 23 25 27 ká jẹ́ kó tún lékún ju ìntọ́jẹ́ even number yẹn lọ tí ó bá mi ti yé so láàrin gbogbo ọjọ́ márùn ta tún wá dákọ tó bá di on the 27 ká tún wá múra sí ìbádà yẹn ju gbogbo ta ti ń sébọ̀ tẹ́lẹ̀ lọ so kọ́lọ̀n kó fi wá sí kò gẹ́ dáadáa kó sì gbà ní ìbádà fún wa ní ìparí àwọn onímọ̀ sọ̀rọ̀ ń pa àmì tí a fi mọ̀lẹ̀ látòrò kọ́dìr iná ni tí mo sọ yẹn ó tún wá hadisi tó fẹsẹ̀ rinlẹ̀ Ikwe ojise ọlọ́run sallallahu alaihi wasallam ó ní náà ni kí oòrùn ó yọ ní tí ó funfun tí ò ní sí ìtànsán bẹ̀ ní pé àní ìtànsán ò lè tí ó mọ́ wà lára oòrùn bẹ̀ àní rí pé ìtànsán yẹn race pọ́ wà lára yẹn a ti mọ̀ yí pé so gbà ní bàdà fún wa àdísì yẹn ó wà nù àwọn onímọ̀ náà tó wá sọ̀rọ̀ nípa kí kí ni àdí abájọ tọ́lọ̀wọ̀n fi sọ wípé àsìkò báyìí ní pàtó káfí mẹ́ntáàsì ń bẹ̀ wọ́n ní ọlọ́run ọba àlekè ọlá ó fi sàánú wa ni kó lè jẹ́ pé gbogbo àwọn ọjọ́ yẹn náà láàfi lékún ní ìbádà táàfi lè sin ọlọ́run ọba àlekè ni bóyá 27 ni bóyá lòmíì ni kòròjú kọ̀ ráyè àbí lórún gbé lọ inú ìbàjẹ́ tí ó inú ìbànújẹ́ tí ó wà di ọdún kejì kò ní ṣe kó ọlọ́run wa fi wálẹ̀ bẹ́ẹ̀ ìdí ẹ̀ náà lọ́lọ́run sì fi kádàrà hàn wá tẹ́lòmí bá mọ kádàrà rẹ̀ ni àwọn nǹkan míì ti ń ṣe gan ó lè pátì gbogbo ìrùn fẹ́ máa ṣe sí nígbòhùn tí mọ kádàrà yìí gbé báyìí ni ó fẹ́ kàn já sí ṣùgbọ́n ọlọ́run ti sọ fún agbẹ́wà ní sàṣàrùn sọ ìmọ̀lùm ẹ máa ṣiṣẹ́ ìtọ́lọ̀ ti dá yín fún ní ọmọ júṣe ní ọmọ jẹ́ rọrùn fún yín ọlọ́n jẹ́ dáadọ́ ọmọ júṣe fún wa tó sì máa jẹ́ ìrọ̀rùn fún wa ẹ kámọ̀wà jẹ́ pé Lailatul Qadr a yọ kù níbi ìtorí ẹ̀tọ́lọ́n fi gbé kalẹ̀ ìtọ́lọ́n fi gbé kalẹ̀ ní pé kásẹ̀ ìbádà alọ́nbẹ́nu àwọn sàbẹ́ àtàwọn tàbíìn náà tí wọ́n sọ pé ẹ bá ti bá ìṣáì ó ti bá Lailatul Qadr àti ìṣá ó ti bá lè látọ̀lọ́ kọ́dìrì ṣùgbọ́n lè kún lọ́jọ́ yẹn pẹ̀lú fi sọ wípé man qama laylatul qadri imanan wa ihtisaban ó ní ìmánì tẹ́lẹ̀ ò ti ń kírun ò ti ń kí mọ́gbì ò ti ń kí ṣáì ò tún wá ń sojú kòkòrò rere sí láti ṣe ní ọjọ́ yẹn so àjẹ́ wípé ká mọ́ tọ́nu ẹ̀ sí nǹkan míì kọ́ wá jẹ́ pé àwọn kìnyìn kan wà máa wá pè wájọ wípé onílé láti kọ́dìrì tàwọn o wọn wà ní jẹ́ káwọn èèyàn ó súnmọ́ tẹnubọ spíkà wọn ò sì jẹ́ lómi ọ̀rá èèyàn náà fílà rẹ̀ ń lé dáadáa wọn ọ̀bẹ̀ ọ̀n sẹ́ ikú kọ́ lọ péjọ sọ́dọ̀ ẹnìkan ò tẹ́ bá wà mọ́sálásí tẹ́ kí ń kí jàmá kò sí wọ̀n bẹ́ẹ̀ ẹ tí kí jàmá tó tún dá tiẹ̀ náà kì kódà bó ṣe méjì kò sí wọ̀n bẹ́ẹ̀ lórí pé kì í ṣe ti jàmá nìkan ni so bẹ́ẹ̀ náà sì ni ká máa wá ká ìrojú pẹ̀lú ádáadáa ilé ayé ọ̀rọ̀ business kì í ṣe pé ìwọ ni o ká má sì mí gbọ́ yé o ṣùgbọ́n o fẹ́ fi àsìkò kan ilẹ̀ kí Ramadan fi parí kọsẹ̀ tún bẹ̀rẹ̀ ìgbésí ayé tuntun so ṣe máa wọ́n lórí ọ̀rọ̀ bísínẹ́sì rẹ̀ bẹ́ẹ̀ náà ni máa wo movies kọ máa wo eré orí ìtàgé lóríṣiríṣi lórí sẹ́ẹ̀tì ẹ̀n pé sẹ́ẹ̀tì òdòdó lójú méjì kágbìyànjú pé a máa ká ìrojú pẹ̀lú ẹ̀ kọ̀ wá ní dá fún mùsùlùmí òdodo kó ló ń lọ sí itikaf òun fẹ́ gbaládá tọ́pọ̀ kó wá fi àwọn fámìlì rẹ̀ lẹ̀ láì fi tó tó wọn jẹ tó tó wọn múlẹ̀ kódà rárá kìí ṣe nǹkan rẹ̀ ṣùkà gbìyànjú lórí pé a fi wọ́n sórí tó tó ni wọ́n jẹ tí ó tó mu bẹ́ẹ̀ náà sì ni ká mọ̀ mọ̀ sọ̀rọ̀ tí ó papọ̀ jù kó sì mọ̀ jẹ́ pé a mọ̀ lúpọ̀ mọ́ obìnrin wọn bá tí a gbọ́ ìkọ́lọ̀ jó wúlò fún wa ọlá títí wọlá àánú rẹ̀ هذا وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم